wa alaikum assalam tala wa n tẹsí wa kuma na ẹjọ ẹ ẹ bá a ṣe admonition fún ẹni tó bá mọ mí ń gùn mọ àwọn ẹlẹgbẹ́ dáadáa hmm. àbí bí ẹni tó ń gbé àárín àwọn ẹlẹgbẹ́ tí èèyàn bá ń gbé àárín àwọn ẹlẹgbẹ́ ó mọ̀ tán wọ́n sọ̀tàn ó dùn ó bọ́ bá dẹ́dàá bó ṣe fi rán òjíṣẹ́ lásìlá àbọ̀sọ́là wọ́n wà á ya tí ọba adẹ́dà ṣe wá òjò ni wá àbẹ́nìkan ṣọ̀tà ẹ̀mẹ́jì wárí méjì ń pa àwọn tí wọn ò bá pera wọn lẹ́gbẹ́ gan lẹ́gbẹ́ gan tí wọ́n bá mú nǹkan tó jẹ́ bídẹ́ àwa wọ́n gbà pàṣán súnà kásẹ̀ tó wá má sọ pé ẹlẹ́gbẹ́ àwa gan ọ̀wá ní fẹ́ sọ ẹ̀sìn wa di ẹ̀sìn ẹgbẹ́ so ti yé báyìí nìsín aha adùn déédéé bóò ni àwọn sálàf bóò ni wọ́n ṣe mú nǹkan wọn á bá àwọn um èèyàn lò pọ̀ bó ba adẹ́dà ṣe fi wọ́n jíṣẹ́ nasala àrùn sọ́la ìpèpè wa yóò dá lórí sunna tó jẹ́ wípé láì darapọ̀ mọ́ láì sọdẹ̀gbẹ́ gbígbà tó yí pé constitution tiwa náà ni báwa náà ti ń ṣe ni báwa náà ti ń kíra ni gbogbo yẹn gbọ́dọ̀ ṣọ́ra. Now àwọn ìfọ́nù mùsùlùmí kí ni àwọn abú wọn tí ẹ lè sọ fún wọn. bóyá gbogbo àwọn ẹgbẹ́ yẹn àti sufiya àti gbogbo wọn inshallah alkarim next halqa nígbà tí ọba adẹ́dà sọ pé lẹ́nu òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam pé bí islam ó ṣe rí nìyí islam wo ni islam tó wà lórí manhajì nubuwa ni ìpèpè ìròrí ìṣesí kí ètò fi rán òjíṣẹ́ sallallahu alaihi wasallam tí òjíṣẹ́ sallallahu alaihi sọ pé ẹni tó dáa jù lẹ́dà òun lòun lẹ́yìn òun àwọn sàbí òun lẹ́yìn wọn àtàwọn tó tún tẹ̀lé wọn àtàwọn tó tún tẹ̀lé wọn àtàwọn tó tún tẹ̀lé wọn ó wá ìmàmù Malik rahimahullah rahmatulah wa sẹ́wọ̀n ó ní gbogbo nǹkan tó o bá ti rí tó yapa sí tìpìlẹ̀ yìí ó ní kì í ṣara rẹ̀. àwọn kan há sí i tí èsì pé wọ́n máa mà wọ́n rò pò ní wọ́n rò pò ní kò dẹ̀ jọ majority nìsín àwọn tí wọn ò há sí nínú àwọn tí wọn láwọn ń pèpè nìsín wọn ò wọ́pọ̀ àwọn náà ti ṣẹ̀gbẹ́ yẹn sẹ́yìn tó ti yé báyìí nìsín òkè ò ṣe ẹgbẹ́ ìkọ́ àná yóò ṣe kárí yóò ṣe oríṣiríṣi bíi ti báwọn tí wọ́n rò pé ara rẹ̀ ni kọ́pá wọn tó sún síwájú àwọn kan sì wá ṣì wà ń bẹ̀ sotiye báyìí sí àwa tá a pèpè yọjẹ bẹlẹ hikma wal mu'izatil hasana amú instance wa nínú àwọn ọmọ ẹ̀yà ọlọ́sọ́dọ̀ afak manahajú rẹ̀ manahajú sùfì ni ṣùgbọ́n kéwù afáàní afáàyè ọmọ ọmọ ìyá yìí ọmọ bó tẹ̀ ṣe handle rẹ̀ why because ṣé kéwù ló ń fẹ́ sọ fún un but nínú àná ọba adẹ́dà ó lo hikma ó fún un ní tíra àdáhù wẹ̀dáwà afáà yẹn kà dáadáa ó fẹ́ má sí nǹkan kan nínú tí ó jẹ́ àìsàn ẹ̀mí tí afáà yóò tírìtì ẹ̀ látara bẹ́ẹ̀ wọ́n tún fún ní tíra ni al-istiqama ìṣèkìlì islam ó kà dèrè bí àwàdà bọ́ba adẹ́dà ṣe jẹ́ kó gbọ́ sàlàfíà yé nì tó dá lórí ìmà tó ti yé báyìí nìkan because irinṣẹ́ tí ń bẹ lọ́wọ́ àfáàyàn ó ju ti ọmọ ìyá yìí lọ but mọ́nájì lọ́wọ́ ọ wà báńbáńbáń káàkiri ló fi jẹ́ wípé kì í wá sí pé a wà á sọ̀yún di dáwà wípé àní nǹkan kan ní ìta sọ mọ́ àṣeyìn òní gbogbo àwọn tí wọ́n mọ̀ mí wọ́n mọ̀ pé láti 1986 mi rí mi wọn láàkàn àwọn náà dẹ̀ mọ̀ bẹ́ẹ̀. kí ló fà mo mọ̀ wọ́n dáadáa àwọn afáà wa dẹ́ mọ̀ wọ́n dáadáa wọ́n mọ̀ wọ́n dáadáa pé á àwọn ẹni ṣùgbọ́n ẹ̀yin lẹ ní ntẹ́ ń ta lọ́wọ́ ẹ̀ ń tó dẹ̀ ń tajà àmọ̀ bá sì gbé fún wọn láti bí eighty six yẹn wọ eighty seven nígbà míì tí wọ́n bá wá bùkátà wa sí ọ́fíìsì bàbá bombaz lẹ́kọ̀ọ́ rahimola aramata wá sí àwọn aláàbà wọn rìn jù rẹ̀ látara bẹ́ẹ̀ aláwọn èèyàn mú tọ́jẹ́ yí pé wọ́n wọ́n yẹra wọ́n di ẹni tó àwọn náà ń pètè sí súnà dáadáa àwọn issues míì ń tó burú ju tiwọn lọ bíi ti ṣíà wọ́n dẹ̀ wà láàrin wa bí ní nàìjíríà lẹ́kọ̀ọ́ bí. àwọn míì wà tí èsì pé ṣíà ni wọ́n kọjọ sufism kọjọ gbogbo ẹ̀ wọ́n sárùkọ mọ́ra wọn. àní fìkanlẹ̀ gbogbo èyí tó jẹ́ tí wọ́n ní pọ́blẹ́mù á sọ̀rọ̀ wọn bọ̀tẹ́ wá sọ yí pé àwọn aṣọ di bí ìgbà tó yẹ pé ìyẹn nìkan ni dáwà rárá àṣepọ̀ ni. ní ìmọ̀ bóyá ó gí ọ nà nà fọdẹl fọdẹl fọdẹl àbọ̀ bẹ́ẹ̀ jẹ́ bisikíìtì ọwọ́ rẹ náà ó ti bá lọ yọ̀wọ̀ àìsàlà gbọ̀bá. ìdákùnrin ọ̀fẹ́ ẹ dákùnrin àwọn fẹ́ èmi náà fẹ́ béèrè fọdẹl lórí náà torí iṣu kan ni tó tó ti fẹ́ ó ti fẹ́ àwọn ọmọ yà. sori wàhálà ti mẹ́ńbẹ̀ nísìnyí. ẹni tó bá fẹ́ gbé islam fún tó fẹ́ pèsè islam sọyìn tó sọ fún ni pé ṣe sálàfí ni àbí ṣe islam aslu ni islam manhaji tí ó fi ṣe òun ni sàlàfíà àkídà rẹ ó gbọ́dọ̀ tẹ̀lé àkídà àwọn ẹni síwájú tí ọba adẹ́dà yọ́nú sí kí ni àkídà. àdìọ́kàn báyìí ní báyìí báyìí ní lórí ọba adẹ́dà lórí òjíṣẹ́ náà sallallahu lórí àwọn màláìka lórí àwọn ẹni rere gbogbo bámbámbám wò. báwo ló ń ṣe ń pè é báwo ló ń ṣe ń bá àwọn èèyàn sọ̀rọ̀ èyí tẹ̀lé létà gbogbo. ẹni tó gbọ́ ọlọ́wọ́n ọgbà gbọ́ tó gbòjìṣẹ́ náà sàásùnà ni kó mùsùlùmí islam yẹn nípìlẹ̀ tá a gbọ́dọ̀ ṣiṣẹ́ lé lórí tó bá wá sì di pé ìpèpè wa ó tún wá ń dàárín mùsùlùmí rú kákìyè sára so problem ni tó jẹ́ pé gbogbo àwọn issues yìí táwọn ẹni ìsíwájú ti yanjú ni àìdá sheikh islam ibn tẹ́míà sheikh Eh, Islam Sani Ibn Qayyim Jawziya tó jẹ́ pé ojú pọ̀nà wọn làwọn òpó mẹ́tẹ̀ẹ̀ta yẹn náà tọ̀ Al-Albani Bin Baz wa Sani Ibn Uthaymeen rahimahumullah rahmatan wasi'a wọ́n yàn nàna gbogbo àwọn kínní dáadáa so ọ̀gọ̀rọ̀ nísìnyí ntọ́gọ̀rọ̀ ń ṣe ni pé àwọn náà ń sá sábẹ́ gbogbo nǹkan wọ̀nyí láti dẹ́gbẹ́ nílẹ̀ kọ́lọ́ wọn yà wáyà. Now, um, question mi ni pé ní nǹkan tí mo ta gbọ́yé lọ́dọ̀ yín sà. báwa ni pé tẹ́nìkan bá wà tó bá sọ pé um, nǹkan kan yìí lòun sì gbọ́yé for now. bẹ́ẹ̀. and àárọ̀ kan rẹ̀ sà ohun àtọ́lọ́mba ni. bẹ́ẹ̀ni. ó dẹ̀ ń sọ fún wa pé kíní yìí bóun ṣe rí for now sincerely òun ò tí ì rí kíní gẹ́gẹ́ bẹ́ẹ̀ ń ṣe rí. bẹ́ẹ̀ni jẹ́mi ṣe ìfọ̀ náà rẹ̀ lè. bẹ́ẹ̀ ẹni tá a rí ẹni yìí ẹni tí ó wà lẹ́nu súnà ni. bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ bóyá ní àṣìṣe kan tó ṣe àgbékejì gẹ́gẹ́ bí ọmọ ẹ̀dẹ́ ènìyàn táwa náà bọ́ ń bẹ̀. exactly sir. na bí ninety percent. ẹni tó pèpè sí àkídà ni àkídà bẹ́ẹ̀ so wá rí nǹkan kan táwọn ò rí for now. bẹ́ẹ̀ àwa rí aburú ikhwan muslimin. bẹ́ẹ̀ òun ní pé òun náà àwọn ní yìí òun ò tí ì rí sincerely ló sọ fún wa pé òun ò tí ì rí ni. bẹ́ẹ̀ni. nǹkan tí mo gbẹ́ lọ́rọ̀ àwọn àfà. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ni pé ẹni yìí á sì mú gbégbé àfọlẹ́ sí gbèsè kò gbọ́ kí ní ara wọn ó lè ká lẹ èèyàn pé ni fásitì nínú ṣe sí wọn nínú sọ̀rọ̀ sí wọn ó pàtàkì gan lọ́sọ̀rọ̀ ìlú gbàjà ní nǹkan bíi nineteen eighty six eighty seven kò sí masjid kan tó function bẹ́ẹ̀ bíi masjid àwọn tabiliki ní gbàjà ẹni tó bá ní contrary position tí mo sọ yìí kò sọ. So bóyá Abu Aisha, ní eighty six eighty seven o kò sí mọ́sídìí kan tó wà fọ́nṣọ́nà ní Ìgbàjà o bíi mọ́sídìí àwọn tẹ̀lé tààrà ẹ̀rọ pé ń darí ibẹ̀ ọ́fíìsì mọ́kítàbà mọ́lákìdín ọ́fíìsì bàbá Mohbad fún abá ní nǹkan tá a fẹ́ fún wọn lórí iṣu àkídà á fẹ́ràn tẹ̀sán in fact in the end wọ́n rán dáíyà láti inú ọ́fíìsì tí mi bá ṣe mistake jamia islamia ní dáíyà yẹn ti jáde mi ì ṣọ́ ọ̀mọ́ dáadáa nísìnyí kọ́ jẹ́ bí olùkọ́ tí ó máa kọ́ wọn eléyìí tẹ́ ẹ ṣe ẹ̀wò ní báyìí eléyìí tẹ́ ẹ ṣe ẹ ṣe báyìí eléyìí tẹ́ ẹ ṣe ẹ ṣe báyìí torí pé kí ni àwa la ní nǹkan lọ́wọ́ tá a fẹ́ fún wọn àwọn ni wọn ò gbọ́ yín só báyìí nìsín sáwà sọ wípé torí wípé bàbá bó máa yìí ní kásẹ̀ǹtì èèyàn lọ síbẹ̀ yẹn tó dẹ̀ mú rìpọ́ọ̀tù wa pé àṣẹ báyìí o àṣẹ báyìí bàbá o advice wò lẹ́sẹ̀ fún wa lórí báyìí ṣé ó ti di tẹ̀mí. tó ìròrí tó fún pinpin ní ìròrí ẹni tí ó wà expose tó jẹ́ pé kí ẹ máa wò pé bí mo bá ṣe rí ni kí wọ́n ṣe rí àwọn sàbẹ tí bákan náà wọ́n ṣe rí issues ṣé ìyẹn wá mú wọn di wípé wọ́n á máa lẹ́ra wọn láà ló fi jẹ́ wípé kéèyàn ṣó kó ṣó ìṣesí ara rẹ̀ kó má di wípé in the end yóò wá jẹ́ ìbálẹ́jọ́ burúkú fún ní gbangba ẹjọ́ bíi ndàlkíyàmù. هذا هو وأنت تلاحظ كذا نعم báwo ni àwọn àfáà ṣe ní ká ní ìbálòpọ̀ pẹ̀lú wọn ó fẹ́ jọ question àfáà àbọ̀ síwájú wípé a ti rí àwọn ẹni pé wọ́n ṣe wà lélẹ́yìn then àwọn aláwùjọ kan náà báwo ni a ṣe bá wọn lò ní ìlòpọ̀ mùsùlùmí ṣé ìwà ta ti rí pé ibi táwọn ẹni fi ni ṣé wọ́n fẹ́ ká eh, ṣé wọ́n fẹ́ ká ṣáà ṣe wọ́n léṣe pé wọ́n ti ẹ̀ kí ṣe mùsùlùmí ni àbí ká kò máa sọ náà. theory lẹ́ ń sọ ẹ jẹ́ kí n mú practical. TMC wọ́n mà ṣe mú hate manager. Sàyí wọn lọ́la kódà wọ́n máa ń sọ fún àwọn ọmọlẹ́yìn wọn pé encyclopedia ni kò kọ̀ọ̀ràn wa kò gbájú wa wọn ò ní sọ báyìí wọn ni wọ́n ń ta kó dá wa. Ah, okay. Wọ́n ń ta kó dá wa. But tí wàhálà bá dé lórí ọ̀rọ̀ ọ̀ma wọ́n lè yọ kẹ́lẹ́kẹ́lẹ́ wá àbí kán rán yàn ọ́ iṣu báyìí iṣu báyìí iṣu báyìí iṣu báyìí báwo ni màá ní bó ló ṣe jẹ ẹyọ tá a rán torí wọ ò lè handle irú iṣu tó bá ti ń kẹ̀mẹ̀lẹ̀ ẹ̀ẹ́ mọ̀lára àwọn ẹgbẹ́ yín ni wọ́n rán ẹ wá ibi ẹgbẹ́ tó fi sí mi kó lè bá a mọ̀ pa àmọ̀ yìí kì í ṣe ìmúra aṣọ la mọ̀ yìí ama mọ irú àgbọ́yé tẹ̀ ń gbé ká ibi tẹ́ ẹ ti ṣìnù àní ẹjọ́ kò kẹ́ wá kéwú ẹgbẹ́lẹ̀ ẹ̀rán káàkiri ẹ wá yẹnjú kéwú ẹ yẹnjú mà olódélẹ̀ tán ní ìsìtẹ́ nǹkan nàmà sórí ẹ̀rí ẹ̀rí rè ìdí tó ẹ fi jẹ́ wípé ẹ fi gbọ́ yé ni wípé ẹ ti choose àwọn àfáà tẹ́ ẹ̀ ní gbàmọ̀ lọ́wọ́ wọn àwọn àfáà tẹ́ ẹ̀ ń dẹ́ ẹ̀ ní gbàmọ̀ lọ́wọ́ wọn wọ̀nyí àwọn gan ni solution to problem nígbà táwọn èèyàn bá sọ pé má ka tíra bàbá àgbáni má ka tíra bàbá bùnbà má ka tíra bàbá sọ́ọ́lì ìgbónú tèmi lásìkò tá a wà yìí tíra wo lọ wá fẹ́ tíra wo lọ fẹ́ àwọn àwọn tí wọn mọ ara wọn kan ńgbà tí bàbá ṣe tíra lórí ọ̀rọ̀ hijabul mar'atil muslima ní mamlaka. bàbá ní ojú bíbò súnà ní tó lágbára ṣùgbọ́n kì í sọ̀rọ̀ àyàn kì í sọ̀rọ̀ àyàn ìtọ́jọ́ àyàn ní kó bí lẹ́kẹ̀ẹ́ but súnà ní tó lágbára tí mùsùlùmí gbọ́dọ̀ sí wọn èè rán wọn èè lẹ́yìn àwọn kan lọ́rùn àyàn ni àwa náà ti sì pọ́jọ́ àyàn tẹ́lẹ̀ that was eighty six eighty seven nǹkan bíi close to forty three thirty forty years ago. wọ́n ní kí ẹ sọ̀rọ̀ yẹn ọmọ àwọn ẹ̀rí wa àwọn sábẹ́ ní lóbìnrin kí wọ́n pọ̀ tí wọ́n ò bójú òjíṣẹ́ lọ́nà àgbọ̀nà ọ̀dẹ̀ sọ pé rárá lọ́ọ́ bójú náà kó tó bá mi sọ̀rọ̀ wọ́n pọ̀ báyẹn lọ ṣùgbọ́n kí mùsùlùmí obìnrin mùsùlùmí ṣe òun ló dáa jù. àmọ́ ìyá ọ̀jọ́ ṣọ́jọ́ ṣọlọ ọ̀tọ̀ dó a rí nínú àwọn ọmọ ìyá wa ní mọ́mílákà tí wọ́n sọ pé àwọn ọ̀ka kí ni bàbá bó ń bá sọ ó ní tẹ́ ẹ̀ bá ka tíra rẹ̀ tẹ́ ẹ bá dé gbangba ọjọ́ gbẹ̀ǹdẹ̀ àlìkíyàmà ọba adẹ́dẹ́ obìnrin láwọn ìbéèrè kan ẹ̀ ní rí dáhùn torí pé ẹ̀ ka tíra àlàlùbáni. olùkàlùkù rìn lẹ́yìn so kò dìgbà téèyàn bá lẹ bá náà ẹgbẹ́ mọ́ra kó tó jẹ́ lẹ́gbẹ́. o lè máa rò yí pé kọ̀ọ̀tà àfa bí àfáà rẹ gbogbo ohun tó bá sọ ni òun náà ló di dàmẹ́bí rẹ ẹlẹ́gbẹ́ kan wọ́n náà. ìtẹ́lúkálukú bá ń sọ ẹ̀rí ẹ̀dà èyí tó sunwọ̀n rẹ̀ bá tẹ̀lé ti ń tọ́ba fi ọ̀sánná táwọn ẹnu wọ́n kò lé lórí. fàlẹ́ èyí tó bá wà mútẹ̀ kí ni ó mútẹ̀ ni. a ah, ṣé bá àfa àlọ́jẹ́ sí ìmáàmù Ṣáfi'í ṣé ìmáàmù Ṣáfi'í rahimahullah ṣé kò ní tọ́ yapa sí ìmáàmù Ṣáfi'í kò síbi jẹ́ ti yapa ìmáàmù Ahmad ibn Hanbal rahimahullah rahmatan wasi'a gbogbo ìgbà tó bá ti lọ sí sùjádà báyìí ìyí máa ṣàdúrà fún ìmáàmù Ṣáfi'í ni àfa òun ni ṣé kò ní àwọn ibi tó ti yapa sí ìmáàmù Ṣáfi'í ó hadith ìmáàmù Ṣáfi'í ò rí ó dẹ̀ possible ah instances wà sàábé tó kéré gan yóò rí àwọn ẹ̀rí kan tí ọmọ rò rí kọjá láàánú bọ̀tí wọ́n pa kéèsì rẹ̀ sí adàá àwọn sàábé tó jẹ́ pé orí tí wọ́n tán lé lórí ni gẹ́gẹ́ bí àpèjúwe òjíṣẹ́ náà sọ̀rọ̀ àwọn tó ń ní ìzàtẹ́kọ̀lì máa ìzàtẹ́kọ̀lì kìtàánà faqad wajaba al tí ibi ìlà ọkùnrin àti obìnrin bá ti kanra wọn wọ́n damira wọn ò damira o ìwé ti dọ̀ràn yàn but nípìnlẹ̀ nítorí jìtánná àtúnlá mi sọ yìí pé tí wọn ò bá tí ì damira ìnámẹ́lẹ́mẹ́ mílẹ́lẹ́mẹ́ ìwẹ̀ téèyàn bá damira nìkan ni àwọn kan wà nínú àwọn sàbẹ̀tọ́ pé tàkọ́kọ́ yẹn ni wọ́n mú dání wọn ò ré kejì ṣé àwa kó àwọn àwọn ìmọ̀ á kó wọn dànù nítorí pàtàkì lélẹ́yìn náà ẹni tí àlùwàlá rẹ̀ ọ̀bá yanjú tí wọ́n rẹ̀ ọ̀bá yanjú ṣe fẹ́ yanjú wọ́n position àwọn yẹn àwọn tí wọ́n dúró lórí ìdánwò lọ pé òdodo lélẹ́yìn position tá a hold lórí issues ni but only the maturity n tó ń dá wàhálà alẹ nǹkan mẹ́rin ààbọ̀ ẹ̀kọ́ ibi tó orí mọ ọ pé ibi tó parí sí ni àìnílàákàyè ó ní ọ̀rọ̀ tí ò tó iṣu tó pé a jókòó gbọ́ra ya wáyé lé lórí ọ̀fẹ́ òun ò di tiẹ̀ ọ̀ àrọ̀ pé tiẹ̀ yẹn ló tí ọba na kò sí lára rẹ̀ mọ́ o ọ̀rọ̀ àmọ́ sọ̀sọ́kùsọ sí wọn àmà alára ẹni ní pé kí wọ́n sọ pé àáfàá báyìí tá a mọ̀ tó dẹ̀ jẹ́ pé ó lè ó ní ìkànnìyà láti ṣe htr tó jẹ́ pé tó bá jẹ́ pé ó mú un tó sọ mú un yọgbà ládàá méjì tí ò bá mú un kò ní jẹ̀ṣẹ̀ ládàá náà ni ó gbà ó ti wá ṣe htr ntó gẹ́gẹ́ bí ọmọ akẹ́kọ̀ọ́ táwa jẹ́ htr rẹ̀ ò mú ọ̀rọ̀ àrọ̀ràfílẹ̀ pẹ̀lú htr but ètò correct yẹn wọn láti kí ni wọn láàmú mọ́tẹ́lẹ̀ tá a bá dìde lórí òkú níbo ni kọ́wọ́ wà ṣé kó padà sáyà ni àbí kọ́ ṣé bá a ṣe káwọ́ nípìnlẹ̀ ká tó lọ rùkú ṣé bẹ́ẹ̀ ni kọ́wọ́ wà nígbà tá a dìde ń rùkú náà. àwọn àfáà sọ̀rọ̀ ju omi tó rẹ̀ nínú rẹ̀ àwọn àfáà tó jẹ́ pé wọn èyí ṣe ẹ̀ńtà lè fọwọ́ tì sẹ́yìn. abúlé fi là sheikh abdulaziz bin baz rahimahullah mutawasi wọn ní ìgbà tó jẹ́ pé báyìí la wà ká tó lọ fún rúkú tá a bá ti dìde kúrò lórí rúkú náà á padà síbẹ̀ padà. ìṣèwádìí wọn. إمام المحدثين وفقهاء الحديث فقيه المحدثين محمد نصر الألباني رحمه الله رحمة واسعوني أروعينه توقيفي كيشي على الاجتهاد ọ̀rọ̀ ọ̀run tẹ́ẹ̀tì látẹ̀lé kìí ṣe wípé a máa rò pé bọ́yá báyìí ni tó bá jẹ́ pé òjíṣẹ́ náà ń gbà tó dìde lórí rùkù ọ̀káwọ́ máyà ni kò ní í pamọ́ fẹ́nì kankan nínú úmọ̀ yìí ẹ mú tẹ́kìtì tọ́tọ́ka rẹ̀ wá kì í ṣe wọ́n mú jìnnà wọ́n ní mi ní mi lójú ni àti bàbá fún bá rahimola ọmọtawà só ti torí ẹ̀yìn ìdẹ́yẹ sí Al-Albani ó ní à ntọ́mọ ya mi sọ yìí o kò sáfà àtàtọ́ sọ bẹ́ẹ̀ o wípé bídé àti dọ̀làlà ni o èyí ti àdú rẹ̀ ni o mo kí mo lẹ́gbẹ̀ẹ́ bàbá fún bá báyìí mo dáwọ́lẹ̀ wọn ò àwọn tí wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ wọn tí wọ́n jẹ́ àfà wọn ò fà mí létí pé najim mi náírà lákàtà wọn sọ bẹ́ẹ̀ nǹkan torí pé kí ni ọ́fíìsì tèkó àwọn ni wọ́n ń darí rẹ̀ ẹni masala nílẹ̀ masáì àwọn làárín fa rẹ̀ nǹkan báyìí ṣe báyìí nǹkan báyìí ṣe báyìí nǹkan báyìí ṣe báyìí tẹ́nìtì ìbára tún ṣẹlẹ̀ náà ní lórí mẹ́rẹ̀ ẹ̀ náà lórí ọ̀rọ̀ ẹ̀sìn lórí ọ̀rọ̀ ọ̀mà wọ́n sọ pé ah wọ́n sẹ́ndì court office báyìí báyìí ló ṣẹlẹ̀ báyìí báyìí ló ṣẹlẹ̀ ọ̀rọ̀ báyìí báyìí báyìí wọ́n ti balance tiẹ̀ ntáwọn afa abáyé wí ni ntáwọn afa abáyé wí ni ntáwọn ẹ̀rí tá a mú wá ni ẹ̀rí tá. gbogbo wọn lè ń bára wọn ṣe títí wọn jáde láyé tí wọn jáde láyé kò sí ẹni tí Al-Albani nífẹ̀ẹ́ sí tó láyé nínú àwọn afa bíi bombaz rahimahumullah tí wọn jáde láyé kò fẹ́ sí ẹnìkan tí baba bombaz nífẹ̀ẹ́ sí tó láyé bí ta ni bí Al-Albani. sheikh salim ibn Uthaymin wọ́n rí kásẹ̀tì tí wọ́n kọ sí wípé muhadisi sham àfa aládìnísì tó wá láti sham wọ́n rí fáàzì al-Albani ó ní kálá bẹ́ẹ̀ muhadisi asr kìí ṣe muhadisi tó wá láti sham muhadisi àsìkò tá a wà nù rẹ̀ yìí bí wọ́n ṣe respect ara wọn nù but prison òun ló bí ẹ̀kẹ́rin ìfẹ́ ní ntolukaluku mú wa mo mú ní fíwù yìí kìí ṣe torí tọ́lọ́wọ́n ọba olúkàlùkù ń dì í mú ni láti fi dá gúrùpù tiẹ̀ lẹ̀ torí kó fẹ́ lọ́ǹchì ààrẹ kìí ṣe torí nkankan ó fẹ́ lọ́ǹchì ààrẹ tó dà ló fi jẹ́ pé tọ́ba jókòó kí ní fa wàhálà láàrin yín gan òní ní kankan tó ń yẹjú kan ọkàn máa wò pé àá gbogbo àwọn sí lẹ́gbẹ̀ẹ́ ni kí ló dé fà kí ló bíríngì gbogbo wọn Ah, wọ́n ti fọ́ lágbájá lẹ́nu wọ́n ti kó reputation fún wọ́n ti kó rọ́jù fún wọ́n ti ṣèkínní fún nítorí kálukú wọn ń bá kánù kòránù wọn ò rí kà ọ̀sìn wọn ò rí gbọ́yé gbogbo ẹ̀ àwọn ọmọ ọ̀dọ́ wà á wọ́n wà tara bọ̀ yẹn lọ títí títí tí in the end wọn ò ní tán rí gbogbo wọn ràn wọ́n rán yín nísìn fún ọlọ́dún mẹ́wàá ìyẹn tó bá tó bẹ́ẹ̀ kì í ṣèsìn ló ti bẹ̀rẹ̀ ó ti bẹ̀rẹ̀ nísìn láti nǹkan bíi eighty six wọ́n nínú àánú ọba adẹ́dàá ọba adẹ́dá fáwọn mẹ́rin kan àbí márùn ó fi tẹ́ná rẹ̀ mọ́lẹ̀ ta ni. آدم عبد الله اليلوري رحمه الله كمال الدين العددي رحمه الله أبو بكر قومي رحمه الله مدثر عبد السلام عبادة رحمه الله شيخ أحمد ليم رحمه حفظه الله ورآه torí wípé tí nǹkan bá ti fẹ́ ṣẹlẹ̀ ńgbà yẹn wọ́n wọ́n ti wọ́n hàn kò ní àwọn ọ̀dọ́ tí wọ́n lè dá wàhálà alẹ̀ wọn ò lè gbé rí níbi táwọn ẹni wà kì í ṣe pé wàhálà yóò sí ńgbà yẹn náà ó wà ńgbà yẹn náà torí nígbà yẹn harakali shia iran àti ti libya oní fún àwọn ọmọ ọ̀dọ́ àwọn ọ̀dọ́ jẹ sheikh abdulaziz bin baz rahmanulah rahmatulahsa tí wọ́n fi àpọ́ǹtì wa fún ọ́fíìsì cultural attaché saudi embassy tó yẹ pé kìí ṣe nàìjíríà nìkan ní ń darí ń darí gbogbo west africa and sub-region títí dé guinea ó ní wípé bá a ṣe líǹkì àwọn ọ̀dọ́ pọ̀ wọ́n dá wa sàlàfíà fine bàbá adamu ìṣe sàlàfí but wọ́n respect sàlàfíà bẹ́ẹ̀ náà yẹn baba kamal kamarudin bẹ́ẹ̀ náà ni sheikh mahfuz abdulsalam a invite gbogbo wọn wá sọ́fíìsì ní maktaba lákìdí baba dama baba kamarudin baba gomi sheikh ahmed lemu sheikh mahfuz abdulsalam lọ́tọ̀ọ̀tọ̀ àwọn gbogbo wọn ni àwọn pé iná iná burúkú ni yóò bọ̀ so gbogbo wọn. kò sẹ́ni support ṣíìsì nínú support haraka Libya in fact Sheikh Amadu Abaka Gumi wọn kà fara Gaddafi toro ọ sọ pé kí wọ́n yọ àwọn gbólóhùn kan kúrò Quran fara rẹ̀ wọ́n nínú àwọn tẹ́ fara fitna ẹlẹ́ to pọ̀ jù wipe ní fe ọgọ́rọ̀ e wọ́n fẹ́ gbéra wọn sípò wípé àwọn lolùdarí kò jù báyìí náà kìí dẹ̀ ṣe tí èèyàn fọ̀ sí téèyàn fi ń fọ̀ sára rẹ̀ lẹ́dàá lórí ọba adẹ́dà níyàn ó jẹ́ pé ìjì erémọdé ni tọ́jẹ́ wípé approach táwa lò lórí ẹ̀ ní wípé anáàrù ilẹ̀ mùsẹ́jìd máa tako tako nọ́fṣàhà tí náà bá rí ni tí ó jò yóò padà jọra rẹ̀ pa ni ẹ̀yin lẹ́ẹ̀ máa wòran ẹ̀ta kété sí bọ́ọ̀ bá yá yóò balẹ̀ lára ọ̀bọ̀ but advice tá fún àwọn ọ̀dọ́ ẹ lọ bízì pẹ̀lú Quran kíkà ẹ lọ bízì pẹ̀lú ìmọ̀ wíwá. emulo. mú lò ara yín lórí whatsapp facebook oríṣiríṣiríṣiríṣiríṣiríṣi ẹ jókòó tì mà torí gbogbo ntẹ́ ń bíṣì pẹ̀lú kò ṣeé fi lọ́mọ lọ́wọ́ o kò fi lọ́mọ lọ́wọ́ o ẹ̀yin gan fúnra yín bẹ́ẹ̀ pẹ̀lú rẹ̀ tó jẹ́ pé ọmọ gan ò ní tọrọ pé kọ́nà ọjọ́ ó jọrú bàbá that is the bitter truth ló fi jẹ́ pé tá a bá lọ a lọ Facebook ni a lọ pèpè tá à ń pè ní pé ẹ padà sípìlẹ̀ yín kólúkálukó mójútó ra rẹ̀ bal insanu ala nafsihi basira walau alqa ọba àka rùdúdù ọba àka reputation dọ́là mẹ́ta tí o bá ní àlékún nínú ìmánì rẹ tí ó mú ọ súnmọ́ lọ́hùn ọba tí ìjì ayé bá dé yóò wọ ti gbòǹgbò ti gbòǹgbò ni ò ní síbi kankan ọkàn ọkàn kúkú yífa ó kúkú ẹni tí ò ní mọ́nì torí kò sáàyè ara kankan lára rẹ kò sásìkò fún díkẹ kò sásìkò fún kankan kò sásìkò ó tiẹ̀ kò síbi kankan téèyàn lè sọ wípé ah, ilé ti dàrú ọ̀nà ti dàrú gbogbo ẹ̀ ti dàrú ó mójútó rẹ. advice time fọdọ ni wípé n tẹ́ ẹ ti busy pẹ̀lú ilé ẹ wà pẹ̀lú Quran tí ò bá wọlé ẹtúntún kà tí ò bá wọ ẹtúntún kà tẹ nígbà yẹn bá kà kà kà kà kà yọ wọlé ẹ mú lò ẹ pèpè sí gbogbo mùsùlùmí ẹ mú ẹ lọ́mọ àyà yín ntẹ gbọ́yé ẹjẹ́ wọn gbọ́yé tí wọn ò bá gbọ́yé àràn wọn lọ́wọ́ wọ́n máa lọ rọ̀ṣún ilẹ̀ bẹ́lá ẹ pèpè kẹ́ ẹ tán sórí báwọn ó dájú wípé kẹ́ ẹ wá di ọmọ ìyá yín kan sínú lọ lórí tí ò lẹ́rìí tó jẹ́ pé ńgbà ẹ bá dé gbangba ọjọ́ gbèǹde àlìkíámà ẹ ní rí nǹkan kẹtẹ́ lè ṣàlẹ̀ fún ọba rẹ̀ rà ẹ kàn jáku ẹ kàn kú bẹ́ẹ̀ ẹ di mùsùlùmí ọmọ ìyá yín sínú kọ́ńkálùkọ́ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó kèé ṣèṣin ló ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ nísìnyí sẹ́wọ́ntì gbogbo àwọn èèyàn jẹ́ seventy eighty six seven gbogbo ẹ̀ gbogbo wọn àwọn ará ẹbí ó ti ń ṣẹlẹ̀ náà àwọn àgbàlagbà yẹn tí wọ́n wà ráhùn kò jẹ́ kí ó lè rinlẹ̀ kò jẹ́ kó lè rinlẹ̀ so ti approach tí mo fi um, olúkálukú múra sí nìyẹn because tó o bá ti ń gbélé ayé tó o lálẹ́kún kankan ní bó ṣe súnmọ́ lọ́wọ́ ọba àti ìmọ̀ tó jẹ́ pé wọ́n ràn wọ́n tó ń bá ká nì ah, àsúnà láwọn ni mo lọ kí kọ́ làwọn má bàtà ajẹ́ ń bẹ̀ kó jẹ́ tiwọ́ dá ń bẹ̀.